وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم كما أخرجك ربك من بيتك بالحق وإن فريق من المؤمنين لكارهون أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اللهم رحمنا بالقرآن العظيم أمين واجعله لنا إماما ونورا وهدى ورحمة أمين اللهم ذكرنا منه ما نسينا آمين وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنين المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم lahum darajatun inda rabbihim wa maghfiratun wa rizqun karim hamiditullah rabbi idha adani idha adani ila al-islami wa dini lihanifi ila al-islami wa dini lihanifi fàyàdìkúrú lè sáàní fi kulli wákìtì fàyàdìkúrú lè sáàní fi kulli wákìtì wàyàrí fòfò àdìbì láfífì wàyàrí fòfò àdìbì láfífì. àmì tó lọ́ ọ̀rọ̀ bí ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa Àmìdìtù lọ́ha rọ̀bí ọ̀sẹ́ni tí a rí ọpẹ́ fún ìdíhàdà ní ọlọ́run ọba lọ rọ́bì. Ọba tó jẹ́ pọ́wọ́ rẹ̀ ní tọ́jú gbogbo wa òun lọ́wà. Àmìdìtù lọ́ha rọ̀bí ìjẹ́ mú wa ọwọ́ ọlọ́run ọba yìí lọ́wà. iná wa ọwọ́ ọlọ́run ọba lọ́wà. Ọba àmìdítú lọ àrábí ìláyé wa má ọwọ́ ọlọ́wọ́ ọba yìí náà lọ́wà ohun ni múhúyí ohun náà ni mùmí ohun lọba tó ní a máa bẹ kò sí lọ́wọ́ ẹnìkan kìí ohun tó dè mádìí tó rò pé ń ló mú ọdún òun kó gbé ọrọ́ ẹni tó ń mú wa dúró tààfi ń sẹ̀mí lọ́lọ́run ẹni tó kun ẹ̀mí wa ń bẹ lọ́wọ́ ẹ̀ òun lọ́lọ́run. àmì ní tún lọ bí ibi àdá ní ó ní gbogbo wa lọ́dọ̀ ọlọ́run adàgẹ́gẹ́ bíi oró àgbàdo tẹnìkan fi sátẹlẹwọ́ yòókọ́lébù wa kẹfà yàṣà tí ń mì sọ́hùn tí ń mì sìn bó ṣe fẹ́ bọ́bá lè dí mọ́wọ́ bọ́ bá wù ó lè yàwọ́ fún ó lè jábọ́ bá ṣe rí lọ́dọ̀ ọlọ́run ọba yìí náà ló di ìwà máwọ́ tí ọjà jábọ́ tí ó tí mọ́ apó olórí ilẹ̀ àmìdí tó láàrọ̀ rọ́bí ìrìnàdáni ìlàlẹ́fẹ́ láàmẹ́wàá dìní ilẹ̀ àrífẹ́ ìlàlẹ́fẹ́ láàmẹ́wàá dìní fún ọ ọba wa olùtọ́jú wa olùrè wa òun ló ń ràrùn ọba yìí ní rọ òjò òun náà ló ní ọ̀dá tójò bá tún dá agbára rẹ̀ ni àmìrí tó lọ lọ́bí ní àfọ̀pẹ́ fún ìdí àdá èyí tó wá jọ́gọ̀ ọ̀pẹ́ wa tá ń dúpẹ́ fọ́lọ́hun sí lọ́nà àmà tó fi wá sí kò sí tó tó ọ̀nà àmà yìí tá a lè fi jọ ọ̀nà tá wà yìí kò sí òun lọ́lọ́run fi ń sọ nínú àyà kan nínú Al-Qur'an wípé rí ànábì sọ fún wọn pé bifadlillahi wa birahmatihi a'udhu billahi minash shaitani rajim qul bifadlillahi wa birahmatihi فبذلك فليفرحوا هو خير مما يجمعون ọlọ́run ni ànábì sọ fún wọn pé bí fọ́sílẹ̀ láàyì ẹni ọlọ́run bá kẹ́ tó sí ọlá rẹ̀ kan fún wàbíràn ọlọ́run tún ṣe ìkẹ́ rẹ̀ fún وبذلك فليفرحوا هو خير مما يجمعون ọlọ́run níbi ìkẹ́kẹ́ bá ń bẹ tí èèyàn yọ̀ tí máa yọ̀ tápọ̀ ọláyọ̀ kò sí tó tó tí èèyàn yọ̀ bí àti yìí àwọn àbúrò wá ń wá kiri pé kí tọ́lọ́run tọ́ka sí kí ni ráàmù ọlọ́run tọ́lọ́hun tọ́ka sí láàrin wọ́n ní fọ́dílù ọlọ́hun tọ́lọ́hun tọ́ka sí òun islam islam ni ráàmọ̀ ọlọ́hun tọ́lọ́hun tọ́ka sí láàrin yìí òun náà ni alukur'an gbogbo ẹni ọlọ́hun bá ṣe méjèèjì yìí fún olọ́lọ́hun sì ṣe fún wa yìí ìlàfí ń dúpẹ́ pé àmìdítúnlá rọ́bì ìdí àdáni ọlọ́hun a dúpẹ́ fún ọ látara ọ̀nàmà rẹ̀ ọ̀nàmà ọ̀nà ní islam ilẹ̀ ìsìláàmì wà dí nílẹ̀ àníbì ilẹ̀ ìsìláàmì wà dí nílẹ̀ àníbì ọ̀gá oríire wá òun náà ní islam èyí tọ́lọ̀ subhanahu wa ta'ala tó bí ìkẹ́ ìmọ̀káwà àmìdítúlọ́ àrábí ìhìdí àdáni إلى a ń bára àwọn kan náà wà ń bẹ̀ báyìí tọ́jọ́ pé ọlọ́wọ̀ jẹ́ kí wọ́n máa lọ́nú ẹ̀ máa tí wọ́n ti ronú kó kúrò ọba tó tó wá ní káwọ̀ ọmọ wà ń bẹ̀ ọwà ọmọ bẹ́ẹ̀ wà ráhàmà ọlọ́run tó fi ìkẹ́kà ó tún ṣe fún wa ìkẹ́tọ́lọ́run ṣe fún wa tọ́kẹ́wa ìkẹ́tọ́kẹ́wa òun náà lọ́pọ̀rọ̀ ààrùn wà ráhàmà ti hìí ọlọ́run tó ń bá ṣe méjèèjì fún. bàbí dáàlíkà fẹ́lìyẹ fúnra hún húwà fáìrùn mímá yẹjẹ márùn-ún. ọlọ́run tó wá bọ̀rọ̀ kùránù táà ọlọ́run ti sì kẹwàá. inú tọ́lọ́run ṣe lóore fún wa tí jẹ́ mọ́ jíṣẹ́ ọlọ́run ṣe kíkà ní ọ̀rọ̀rùn kódà yá ẹ̀rọrùn nínú tó dùn láláyé alùkùránù jẹ́ka ẹnu tọ́kànlẹ́ mẹ́ ní títò ẹ̀ kéèyàn ọmọ jẹ́ ọlọ èyí títẹ́ wà nìyẹn kíkí alùkùránù kò níra ìlọ́lọ́wọ́ bí ní wọ́lá kọ́lí yàtàrí lẹ́nu kùránà lè zíkì fàhálì mẹ́ mọ́ orí alùkùránù nù ọlọ́ọ̀láwà ńlá sí alùkùránù yẹ̀sẹ́rìnà alùkùránù lè zikiri wà lábọ́dì yẹ̀sẹ́rìnà alùkùránù lè zikiri ọlọ́ọ̀lára alùkùránù fún yí kẹ́lẹ̀ máa fi ṣèrántí yẹ̀sẹ́rìnà alùkùránù lè zikiri bó lẹ́sẹ̀ lè máa jí mẹ́mẹ́ tẹ́lẹ̀ tí máa rárá ayé sí fàhálmẹ́mọ́ dẹ́kiri edénú rẹ̀ kò rújú kẹ́sẹ̀ tí èèyàn lẹ́sẹ̀ lọ máa wá nínú àwọn èdè lárúbáwá tó rọrùn èdè kùráìṣ òun ló kó èyí tó pọ̀ mẹ́ lókun lókà tó sì rọrùn nínú lárúbáwá òun lókà kùráìṣ wà lákọ́bí yà sẹ́nẹ̀lì kùránà lè zèkìn ọlọ́run ọlọ́run arọ ọlọ́lọ́wọ́ ń pẹ́ni tí ó fi máa gbà tí wọ́n fi tí yóò sì máa fi rántí ọkẹni tí ó gbà ní rántí àwọn bẹ́ẹ̀ fúnyà pé kọ máa rọrùn fọ́sílù ní lẹ́yìn àbílẹ̀ ọ̀rọ̀ tó yẹjú gbogbo nǹkan ni ọfọ́ gbogbo nǹkan wẹ́lẹ́wẹ́lẹ́ wọ̀lẹ́gbà mílásì kèésì ọ̀rọ̀ awẹ́wà kèésì ọ̀rọ̀ àwàdà wọ̀nà àtàkìdù al-Qur'ana tanzila rabbina bihi jaa jibrilu nabiyya muhammada wa anzalahu wahyan ilayhi wa annahu hudallahi yatuba bihi liman ihtada al-Qur'an ìwé kan ní tó tóbi kódà lè pé ní hamlilá ìlúmọ̀tí hmm. okùn ọlọ́run tó yí okùn ọlọ́run tó yí kẹláàmù kọdímù láyùn mẹ́lò sí mẹ́hùn wàtàrídádùhù yẹ̀sìdádù fi ìtàjàmọ́lá alùkùránù okùn ọlọ́run tó yìí máa ń kọ́ làbí í sọ̀dáfà bí ilé èèyàn bá bí sọ̀rọ̀ ẹni tí ó pọ̀rọ̀ ẹ̀ kò sí ṣùgbọ́n tí èèyàn bá ń fi nǹkan ní sọ̀rọ̀ wọ́n lè fẹ́ wá sàlàyé tí wí ni gbogbo ìgbà tí èèyàn bá من قال به صدقة ومن حكم به عدل báwọn kòránù lè yẹ́ bá fi ń dájọ́ òun lè yọ́ rẹ̀ tó dá tí ó wà dọ́gbàdọ́gbà wọ́n mẹ́rin àmìlà bí yí ojì bí èyàn bá lo àrùkọ̀rọ̀ àà tó ìléyìn hẹ́dà bí èèyàn bá ń fi àlùkùránù ń pèpè tó ní tọ́hún ka àlùkùránù lọ àwọn èèyàn ti mọ́ na mọ́ndà ábì yí òdíyà ìlànà ní mustapha ìwé náà kò كلام إله العالمين حقيقة كلام إله العالمين حقيقة فمن شك فيه هذا فقد ضل واعتدى ẹjọ́kò tí yí òun lọ̀rọ̀ ọba tó dá gbogbo ẹ̀dá كلام إله العالمين حقيقة pàápàá jùlọ tí ò ní èméjì nínú ọ̀rọ̀ ọlọ́run tọ́jà gbogbo ẹ̀dá òun là lọ́rọ̀ àná. bàmá ń ṣẹ́kà sí ìhádà àbàkọ́ dídọ̀ làwà dáadáa. bá ونورها ونوره دليل دليل بها دليل لقلبي عند جالي وحيرتي دليل لقلبي عند جالي وحيرتي القرآن به يشتفي به يشتفي من نداء ونوره gbogbo ẹni tí àìsàn ti méjìlá àìsàn àìsàn ara ń bẹ àìsàn ọkàn ń bẹ ẹni tí méjèèjì bá ń ṣe kọ́mọ́dà mú òògùn kankáàkiri alukùránù bí i yẹ́ ṣàfí ìwòsàn ara ó ń ṣe ìwòsàn ọkàn mi kúlì dáa ìwọ́n náà gbogbo àìsàn Ebi lọ́lọ́ fi ní wọ́n nà sí lómi nà Kùrán. Máa hùwà ṣe fà. Ọlọ́lá àti sọ̀kánú Kùránù fún yín. Máa hùwà ṣe fà wọ́n. Ìtọ́jẹ́ wípé ìwòsàn ní ìwòsàn. Wa rahmatun lil alamin. Àtúnṣe níkẹ́ fáwọn jẹ́ bá gbàgbọ́. Èyí làwọn àfọ́ àwọn ń wò pé aṣọ̀kánú àlùkùránù mí nà Kùrán ìlọ́lọ́run wí míhùn làwọn àbá wa jókòó tì àwọn míì ní míhùn tàbọ̀ ìdì àwọn míì ní míhùn bàyà níyà ní míhùn tá a bá tú tá a fi máa mú nínú nǹkan ni tá a bá pé míhùn tá a fi mú nínú nǹkan wọ́n gbà pé ajẹ́ pé kèsì gbogbo wá pè ní bàyá níyà ajẹ́ pé gbogbo ayà ti mẹ́nu Al-Qur'an olùwòsàn àwọn kan wá mú lọ́kọ̀ọ̀kan àwọn kan pa méjèèjì pọ̀ pé bọ́bá wùyí ẹ lè pè ní baba tàbùrí sí bọ́bá sì wùyí ẹ pè ní míhun bàyá ní kọ̀tẹ́ yìí tẹ́ pé tí ọ̀lọ́ torí pé méjìlá àìsàn àìsàn ara àìsàn tọ́kàn tẹ́ bá pè ní míhun ti tàbùrí a tara nù apá ayé Al-Qur'an ní ṣiṣẹ́ fún àìsàn ara bí Ayatul Kursi bí Ma'uzatayn kódà bọ́ bá lè tán àgbọ́wà Ibn Taymiyyah ó otu dúwẹ̀ àwọn ayé Al-Qur'an tóbìnrin bá wà nú ìrọbí tí ọ̀rọ̀ náà tí ọ̀rọ̀ rùn má pàlárí àkán mẹ́nu Al-Qur'an mẹ́ta ni tí jọra wọn bá ké fún òun ni ọlọ́tí ní ka annahun lámúyálìbà fún ìlàsá àtán ìlàsíyẹtẹ̀n àwòdò ha ìlàsá àtán minna ha balagun fa'aliyu lafu ìlàlkọ̀ọ́mọ́l fàtíkún aráfúnnù omi ìtún wà ọlọ́ni wà á lè yàndùrúnà ìlàsá àtán ọlọ́run kò sí tí wọ́n ń retí jùsá àtàn mínànáà fa aliyúlákù ilẹ̀ kaumun fasikun àbí kafirun ọ̀nà mẹ́ta báwọn olọ́lọ́run ti dákọ ayẹyẹ mẹ́yàn bá rí mẹ́tẹ̀ẹ̀ta bí àlùfáà bàbá wa ibùnà tó wí bọ́bá lè ara míhun tàbọ̀ yìí dínà ni wọ́n kùránù fún àwọn àìsàn ara tàbá ìsọ pé bàyá níní gbogbo tí ń jálù kòránù ní ìwòsàn a jẹ́ pé ìwòsàn ọkàn kọ̀tá ìsàn tí ń bẹ́ fọ́kàn jálù kòránù òwòsàn wàsáríkùn wàsáríkọ̀ oògùn olènú àìsàn ọkàn ní wàzáníyàtù wàtání àìsàn ti agbèrè nù àìsàn ní ògùn ẹnu wàlá tálímìzú wàlá tànábàzú bíl àdàkọ́ àìsàn ìmá pèrè ló kọkọ́kọ́ ògùn ẹnu ògùn àìsàn kò kí ọkàn gbogbo ohun tí ń ṣe èèyàn lọ́kàn alùkùránù ni wò sẹ́ olàwájú kò ti yóò bìí yóò ṣàfí mẹ́rin kó lè dá ẹ̀wà náà ìmọ́lẹ̀ ajẹ́pẹ́ gbẹ̀rẹ̀ orin amúzà rẹ̀ lọ́dá ju yá lọ bìí aṣàfí torí wà háírá tí tó gbí wájú bí i ẹ́ṣàfí mi kú lè dáì wà ní ọ̀rọ̀ gbogbo ẹ̀sán tí ń tẹ́mí kò sí bí mo ti wó ògbẹ̀ ìdúnà alùkùránù dalilu ní kọlibí ìdájálè wà háírá tí ọgbọ́n tó lọ sí wà lálùkùránù ọgbọ́n tó sáyé ní lálùkùránù ọlọ́run lóhun sọ̀rọ̀ àwọn tó ti sáájú yín kẹ́ lè kẹ́kọ̀ọ́ lára wọn asọ̀tàn wọn fún fún yín ẹ̀tẹ́ hmm. ẹ̀ tó tí rí asọ́ tó ń jẹ́ àjá ibò Kùrán tí a tẹ̀sẹ̀ rí ní ìsìn alùkùránù ti sọ́ ọsọ́ ìdá sámúsù kún wìrá tí wọ́n tẹ̀sẹ̀ rí ní bí ìyá 2007 ní aláwọ̀n rí ní wá rí pé òòrùn ó ti ọrọ̀ ń ká kò tó bó wà ọlọ́run sì ti fi sàpẹrẹ pálìkì àmọ̀ bá súnmọ́ ó ní ìdá ṣẹ́mùsù kò wù lẹ́rọ̀ áka òrùn áka àwọn ẹ̀sẹ̀ wá rí ti sọ́ ti pẹ́ ọ̀pẹ́ ẹ̀dí láàmọ̀ mú wá báwọn wà lánàá láfi táwọn tẹ́sẹ̀ nínú tí a tún rí láìpẹ́ yìí òun nílẹ̀ tọ́lọ́n ti sọ̀rọ̀ rẹ̀ ipò rẹ̀ ipò lẹ̀ tọ́ sọ pé tọ́ bá yá lana wọ́n ẹ̀sẹ̀ rí ń gbà pò ní mẹ́ta tó gbogbo tí wọ́n ń wà kùsà rẹ̀ tẹ́lẹ̀ pèpele mẹ́ta nílẹ̀ ní lọ́dọ̀ èyí geography gbogbo ohun tí wọ́n ń wà kíṣíra ni ìrẹ́jú gbogbo àjẹ́sì ń wá kùsà wọ́n sì ń wo tí gbogbo tí ń wà nígbà ń wà dé nǹkan bí 200,000 kilo làwọn náà fura rí wípé ìtàn tó rí yàtọ̀ sí tí sàmbábọ̀ lànà fi mọ̀ wípé lóòótọ́ ilẹ̀ ju ìtàwọn rí lọ ẹ̀wùjọ lọ́rin ti sọ alùkùránù náà èyí tẹ́ tàbí dúpẹ́ ẹbí ọlọ́ntọ́ àti ètò ọlọ́run láwọn bàbá ọkà akíyàn ẹbí ìlàwà gbẹ̀gbọ́ta fi sí lọ́yìn àwọn kan àjá ìbùnú ẹ̀ ni àwọn ń rí tẹ́rẹ̀tẹ́ fi gbàgbọ́ pé àtẹ́nù ah, ìwé yìí náà lélẹ́ ìwà ajẹ́pọ̀rọ̀ lọ́nà lóòtọ́ alukùránù náà làwá jókòó tì yí oore díẹ̀ ọlọ́mọ́hánà rẹ̀ mọ́ àmín ń bẹ̀ ìsìrá ti jú wa léwé ẹ̀ gàbí àyà rọ́tù ló ti láàrí ọlọ́run fi kí ẹ fi fún àrùn òdùnú àwátá ń jókòó tàbí kòránù tàà jóṣúà nínú àádọ́rùn kòránù. A'udhu billahi minash shaytanir rajim. Hmm. Inna hadhal Qur'ana yahdi lillati hiya aqwam. Ọlọ́run kòránù yìí, a máa tọ́ sọ́nà. Yahdi lillati hiya aqwam. Ọ̀nà tí máa tọ́ ní sí òun lọ̀nà tó dúó tọ́, sọ̀nà tí ó ṣe gbọ́gbọ̀gbọ̀gbọ̀gbọ̀. ويبشر المؤمنين الذين يعملون الصالحات ó sì máa ń fún àwọn àwọn olùgbàgbọ́ òdodo táwọn tara àlùkùránù ṣiṣẹ́ olóore yóò máa fún wa nírò òdùnnú pé kí ni annalahun ajran kabira bẹ́bẹ̀ èèyàn bá jókòó tàbí àlùkùránù ẹ̀san rẹ̀ ò ní Allah ọlọ́ni ajran kabira ẹ̀san tó tóbi ọlọ́run mọ́sàlá ìjẹ́ nípin bí dáadáa náà àmín súrà tí a ti wọlé lọ́dún yìí ọlọ́run adúpẹ́ fún a ti fódídí tàfsírù ìjẹta òun la fi dúpẹ́ afitàná afifára àwọn àpétò ní àfibọ́nú alùkùránù ga súra tí a ti ń sọ̀rọ̀ o ni súra tó al'amfàl alùkùrán wọ́n máa ń sọ lórúkọ orúkọ alùkùránù sísọ tàófí kí ni kéèsẹ̀ tàókí fi ìsọ̀lùkùránù ló kọ tàófí kí bọ́lọ́n bá ti ń fi yàn kò ń gẹ̀ òun náà láti máa sọ kèése táó kí sí kèése ká sọ wípé orí ibi tí wọ́n bá ti sọ náà la sọ ò lè jẹ́ mi ó lè je mi ibẹ̀ rí fátíà ẹ̀mọ yóò tí ń jẹ́ ọ̀pọ̀ tí sì máa jẹ́ wọ́n máa ń sọ níbàmú etí ọ̀bá sáábà nínú súrà ní tàrí súrà kan ọwọ́n mi tí wọ́n ti sọ̀rọ̀ àǹfààlì lọ tayọ súrà yìí ní a fi sọ ní súrà tú àlàǹfààlì a ti sọ́nù ìpalẹ̀ rẹ̀ má lánàá pé Màdínà ló ti sọ̀kalẹ̀ fánàbí àfáyà méje tàà lọ́bẹ̀rẹ̀ láti bí wà ibi ya ń kúrò bíkà dàzínà káfàrú tàbá ka méje débẹ̀ ó nìkan ni wọ́n gbà tó pọ̀ ní Màdínà ọlọ́ni yásẹ̀ alúnákà a'udhu billahi minash shaitonir rajim بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم aláyà tí ń bẹ nínú súra yìí àyà mẹ́rìndín ní ọgọ́rin la èyí ò lọ́wọ́ lọ́dọ̀ tí a azùn ní ké èèyàn sá ní ẹ̀mí pé ìsà ìtí jẹ́ni yìí náà ní ma ṣe kéèyàn má yẹ̀ kó sì máa fi gbogbo ẹ̀mí àtara kéèyàn máa fi sí lọ ọlọ́ọ̀fi aba àtàwọn sàábà èyí ò lọ́wọ́ lọ́dọ̀ tí a ẹgbọ́ orí pátámú ti tú ìjẹta lè rò pọ̀ kò sí tó tún pé kò sí azimu ọ̀dọ́ ní àìsírí pọ̀jù ó lọ́dọ̀ àwọn táàrò pé àwọn òpé nǹkan yíya èyàn là ń wí pàápàá àwọn tán pé súnà súnà ìlàdìmú àwọn gan ti náà ti sálásámú yọ́wà a máa gbé síbi pé àmàtàrí ni wọ́n ẹni ọ̀rẹ́ ẹ̀dùn fàkùránù tọ́pọ̀ ké ọwọ́ padà alé ìlọ̀wọ̀ fídíò àwọn abànájẹ́rù ni mùsùlùmí náà kálí mùsùlùmí náà kí lọ ọ̀pọ̀lọ́hun ẹni ó fi mọ́dí àmàtà ní ké tí ò ní gbà sálùkánù fi mọ́dí àmàtà ní sálùkùránù kí wábí ayé alá ìrọ̀bíkù má ọlọ́run sì ní bá ọba kẹ́ àràbí kan ládá mẹ́wàá lọ́gbà ṣe bá kanáà wá rí àti wọ́tọ́ lọ wo fídíò tó ní wọn kàtí àtùkùránù ọ̀ṣẹ́un ó ṣe dé ó ṣe gbé kọ̀ rẹ ó gbé kọ́ọ̀kọ́ ní masáàtì ilé ibòmí ìjẹ́ sí ìlú àtùkùránù ọwà tó ọba ní kan ṣe kọ̀sátìmù ní ásìmù ni osi bí wọn bá kẹ́ẹ̀dì ní kùrán mọ́sáàsì lẹ́yìn lọ mọ́sáàsì borí tó bá jẹ́ pé lóòótọ́ òun lọ ẹ̀sìn kódà fún ojú yí lọ lúmi ọdágbẹ́dẹ̀ báwọn ilé àpẹ́ bá fi nílẹ̀ mo ti lọ wò mo ti lọ sí kí tó ti pọ̀ mọ́tù mọ́sáàsì ti òjò ah, lọ ọwa lọ ọlọ́sùn ọwá ọwa n'ime àmàta ni ní ọ́nkẹ́ ní ọjọ́ kí inú ẹni tí ń láyé ni bídíà wọ́n ń ṣe bídíà oṣù náà ti ẹjọ́ olóṣẹ́ níjọ́ olójí láàárọ̀ gbogbo kọ̀sántímù bóbi tìrọ̀lẹ́ yọ́ lọ ìwọ ètò olóṣùnà ló ń ṣe ń jò lóṣù màṣúrà láàrọ̀ àbìkárù ń jò lókè ń jò ó bàbá jọ́ òsì jẹ́ bí kọlẹ́bí wà bí ó tàrà bí ó sọ

wàtàrí kò má sì yá sí ọpẹ́ lọ́dọ̀ wa nù gbogbo ẹ̀ṣẹ̀ kájínà sí ọpẹ́ tọ́lọ́run o anábì máa kan tó jẹ́ pé ńgbò ókè láfílà ní ńgbò tó ké fátí àtán ó fi súrátù bá kọ́rà lé lẹ́yìn bá kọ́rà nìsá parí nìsá ó tẹ́

wakana rikuru misilar ya ne daidaiwu te naro onye te ruku o duk dide kotu olabo ni kalẹ in si daluru misilar huyi azimunu mgbawa fara uterbi ya n soro nipake yi o ni azimu na mba jitinwa? na vilani ngolawa wa nẹ́fìlà àti aṣọ sókè ní sọ́sọ́sọ́ ọ̀pálà àfẹ́kà ló mọ̀ tí ẹ nẹ́fìlà ọ̀pá ẹ bá wo ẹ̀kọ̀ ọ̀pọ̀ ni wíwọ́ ni bàbá bá náà wíwọ́ ni ṣẹ́bá wẹ́dà tí wọ́n san rẹ̀ láyé bí àwa èdè ẹ̀dà tí ń san rẹ̀ lọ́wọ́ òṣèṣàn ọ̀dá abẹ́dẹ́bẹ̀ẹ́ ti fẹ́ yìí anábì àwọn abúkúmọ́ gírí àgbàwà sọ pé ọjà ní yóò fìlàjì kọ́pá kan yóò fìlàjì kọ́pá kejì áyà mẹ́rìndínlọ́gọ́rin wọ́n abalẹ̀ mọ́rún lẹ́kùn ní àsìkò ní ọba ti dágún ọba yóò gbé ìwọ́n pàtẹ́wọ́ ọgbọ́n ọgbọ́n àbúwọ́sáré yẹn súrà yìí ànábì a máa tẹ́ níbi ìrùmọ́ gírí fọ́pà méjì bàbá lọ kagbónà ti mẹ́nu súrà yìí àwọn àkóyànjú alábẹ̀gbẹ̀rún kan àtọgọ́rùn-ún mẹ́fà àti mọ́kànlélọ́gbọ̀n gbóló tàbá mú ní gbóló gbóló gbóló gbóló àti lábàá mẹ́fà sábà ti fẹ́ kára fi rẹ̀ ẹgbẹ̀rún márùn-ún lábàbẹ̀ lára fi àtọgọ́rùn méjì àti mẹ́rin ní àádọ́rùn-ún twelve thousand two hundred and ninety-four ọlára fi sábà ń bẹ̀. ara ṣe àwọn èèyàn wọ́n kò kò sí fọ́ọ̀kùrọ̀ hàn iṣẹ́ rẹ̀ ni wọ́n ṣe ń wá.

wọ́n bọ̀ wá bìrì ànábì léèrè ó sì níye yẹ́sì àlúnákà ó níye ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wọ́n bọ̀ wá bí ó ní tv mú àwọn bá kèfèrè bá di wọ́n tí wọ́n fi omi ìjẹ́sà wọn mùsùlùmí níbẹ̀ ìlú ṣe fi bí ní wọ́n bọ̀ bí léèrè lọ́dọ̀ fẹ́ mọ̀ bóyá dábì ọlọ́run ni bóyá yóò lè sọ tí ọba ti rí sọ àjọyọ̀ ní ìdá dábì ọlọ́run. kúrúsà ọ má bẹ̀rù aláìkún aláìkún ọ̀rọ̀ ọdún ní àjọ ti dé ọkàn máa sọ fún ọ. òǹkẹ́ وما قرأ كتبا منها ولا كتبا وما قرأ كتبا منها ولا كتبا إمام مدرسة تنزل عالمها وما قرأ كتبا منها ولا كتبا

wàlá kàtàbà kò sì fọwọ́ ẹ̀kọ́ kan. nígbà òdi wípé ọ̀hún kọ lẹ́tà sáwọn ọba pé wọ́n gbà Islam òun lọ lọ ṣe kátù ìlú bí tí wọ́n bá lólò kálọ́. àbáwọn ọba ò ní ka lẹ́tà kan kún tí ò ní sáàmù. wọ́n wá lọ ṣe kátù fún wọn nà kọ́ṣẹ́. Ètí ọ̀nà kọ́sà síbẹ̀ ni Mùhàmmadu Rasulullah. Oní àkọsí bí òkè. Ọ̀rọ̀ wá pọ̀ lọ́dọ̀ àwọn àfáà. Nígbà ó lo ọ̀rọ̀ abàtẹ́ bí òkà. Tí a bá ti kọ lẹ́tà tán, yóò fi tẹ̀. Ibẹ̀ lè àwọn lọ pé ní ìlànà bá fẹ́ Ọwọ́ ọ̀tún wọn àyàfà àkánú lórí pọ́wọ́ ọ̀tún ni nínú ìgbáralé wọn ni wípé yùjíbù wú tàyàmù wọ́n gbà wípé fífi òkà rẹ̀ sọ́wọ́ ọ̀tún nítorí pọ́ọ̀tún ní máa jọ ní gbogbo kan bọ́bá fẹ́ jẹun ọ̀tún ni bí ó mú mi ọ̀tún ni bí ó ọba débi lọ́ọ̀yà orí ẹ̀ ọ̀tún lẹ́wọ̀n kó ya gbogbo ilé ọdụ àwọn dúró lé náà fi ní ajẹ́pẹ́ bá bàá lo òkà náà gbọdá fi sí ọwọ́ ọ̀tún àwọn sì lọ síbi pé rárá wọ́n níbi fi ọwọ́ ọ̀tún rẹ̀ ní hikma pé máa ń lò ó fún òun fi lórí fi owó ìdí náà sí ibi tẹ̀lé àwọn àtàrà rẹ̀ kọ́lá lóbi ti sọ́tún yọ́ wà padà sí bí ẹlẹ́kẹ̀jì náà pé bàbá ló tẹ́ fi ọwọ́ òsì ṣe nítorí pé ọwọ́ òsì jọ lójú èyí òsì ìlọ́wọ́ òsì fún nǹkan àjẹ́pá gbà pé súnẹ̀ náà ni ọ̀tún wọ́n fi ṣáà ní kò lè gbogbo ojúmọ́ ṣe pátá ọ̀tún ló fi láwọn akọ̀wé àwọn káàkiri nínú wọn ti dé ìdúgbòrò sáàbì ní àwọn akọ̀wé ẹ̀ gbogbo ẹ̀ ló ní ọlọ́wọ́ ọdẹ ọlọ́dẹ láwọn akọ̀wé ọlọ́wọ́ akọrin ọmọ akọrin fún bẹ́ẹ̀ ni nínú àwọn akọrin nígbà táwọn kèfèrí kọrin bú ẹgbẹ́ náà lé mo lórí mo lè kọ́ anábì ah, ní kọ́ òjíwò wọn náà wọn kèfèrí wọ rúhùn lè kódùs máa rúhùn lè kódùs máa ẹ̀mí mọ́ ọlọ́run ojú tí ọ lójú orí ó lè kọ́ ọ̀rọ̀ tí àtàhájú hmm, wàlásálà òkè kò ó ní àṣáájú mú àṣáájú wà lásàrà òbí kúkú ní fàṣàrùkù máa lè fẹ́rùkù máa lè fi dáhùn fàṣàrùkù máa lè fẹ́rùkù máa lè fi dáhùn ọdún máa sọ tó ọba mọ̀ pa wọn ìdáhùn wọn aláàbúwà nábì ọlọ́pàá àjáta Muhammadu bá àjábùtò àníhù wà ní dàlọ́ ìfídà kàlìjàzáwò wà ní dàlọ́ ìfídà kàlìjàzáwò ọ̀nà àjáta Muhammadu bá àjábùtò àníhù ẹnu ẹyọ ìwà akọrin kèfèrí ẹnu ẹyọ àjáta Muhammadu ó ti gbọ́ ànábì fájìbùtù àníhù wàídà lọ ìfíìsà kàrìjàzáwò wàídà lọ ìfíìsà kàrìjàzáwò máa yàtọ̀ èyí tí wọ́n fi bá dẹ́bí ìyà ló fi jẹ àjọra wa ìta eh. ni nípa náà bí ọ̀ma kákọ̀ọ́ ó ní gbogbo àwọn tí máa ń lò zéèdù bùnú sábì òun la kọ̀wé tí máa bá kọ̀ọ̀kan. ọlọ́ni yẹn fẹ́ lónà ká ní láǹfààní. yẹn fẹ́ lónà ká ní láǹfààní. ọlọ́ni wọ́n bọ̀ wá bí ọ léèrè nípa àǹfààní òun ni tí ọba lé lórí ìka èyí ò lọ́rọ̀ àwọn àfáà fi pín wọ́n gbà wípé áńfààní yìí ìtọ́ba lé lẹ́yìn húnmùsù torí húnmùsù gangan ni tọ́lọ́run nígbà máa ń pín orí òkun àwọn mínú àwọn àbá gbà pé àbálù yìí ni tó lé ta lọ́wọ́ ní wọ́n ń jà sílé òun gbà bá pín gbogbo ọ̀nà márùn-ún tá a pín ogún sí àbí nǹkan èyí tó bá wá níbẹ̀ àwọn àgbà ní ìgbà pé òun ni awọn pè àwọn míì nínú àwọn àlùfáà wọ́n gbà wípé ohun tí ń jẹ́bẹ̀ náà ni gànímà ìkórè ogun gàgàrí tọ́bá wá jẹ́ kórè ogun a jẹ́ pé yìí ìta àti parẹ́ ni àti parẹ́ pé gbogbo mọ́gà ní mú tún falẹ̀ láàyè fún ṣùwà wàlẹ́ rọ̀ṣọ́ wà láàmú tọ́lọ̀ padà wí inú ṣúra náà ní ọjẹ́ ọlọ́ni ẹlọ́ni mà pé gbogbo tẹ́ ẹ bá ogun tọ́ba lọ jẹ́ pé tí ń jẹ́ àfáàlù ní bíbà yìí ni tọ́ba lé lẹ́yìn ìdá márùn-ún ajẹ́kọ́ ti jẹ́ mọ̀ ṣúkà pẹ̀lú àyà mága ní mọ́tò tá a padà sọ yìí àwọn mẹ́rin ti gbà wípé ẹ̀yọ̀kan náà ni wọ́n gbà pa àfáàlù náà ni gàdímà sọ́ra o náà ni àfáàlù náà ni. àwọn méjì gbà báyà fọ́tíwá yẹn òun lọ fa ilé ilẹ̀ Ọlọ́dẹ alọ́rẹ̀ máa fún gbogbo tẹ́ bá kó gbogbo ogun méṣẹ́ nítorí ọjọ́. Fàánà lílá ẹ̀hùn tàwọn máa rẹ̀. Wọ̀lẹ́ rọ̀sún واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا وما أنزلنا على عبدنا àtẹ́sà sọ̀kalẹ̀ fún ẹrú wa sí àrẹ Muhammad yawmal furqan yóò máa lè tákọ̀lì jẹ́ máa àwọn àkójọpọ̀ èèyàn méjì pàdé jámọ́wò ti mùsùlùmí àti jámọ́wò ti kèfèrí ìrìsákọ́ àìjẹ́mọ́ra Wallahu ala kulli shay'in qadir. Ọlọ́run alágbára ni mí, a lè tẹ́ ní mí lórí gbogbo nǹkan. Àwọn nígbà pàáyé ní ẹ̀, ó ti pa ilé ìrẹ́. Tọ́bá jẹ́ pé àfáàlù, náfòlù, tọ́bá kù lẹ́yìn ìdá márùn tọ́ba tó lé nígbà bá pín tán òun lè léyìn àwọn kan ti gbà pé àwọn arú yìí náà ìmọ̀ náà nǹkan àkórè ni náà ọjọ́ tú ara wọn kò sí nǹkan tó pa ọ̀kàrẹ́ mọ́ ọlọ́ni yẹn. yàtọ̀ ìlú nàgà ni làǹfààní. ọlọ́ni bọ̀ wá ànábi léèrè. káàmù ànábi ní torí nínú tọ́lọ́hún olójú àyè ibi tó ti láàpọ̀ ọmọ lórí mẹrin mẹ́rin òun lọ́lọ́run ti láàpọ̀ ọmọ lórí gbogbo mọ̀kọ́ọ̀mù yìí sì rè tó ga ìláyé lè dápọ̀ ẹ̀ kẹ́lómi ọmọ ẹ̀bẹ̀ ọmọ pé tọ̀mí ń bọ̀ ọyà dápọ̀ orí tó ga wá owó ládàá tó dùn máa ń àbùdù èlò lò àbí muhammadu gan. Bàbá àwọn tó lágbára yẹn ọkọ̀ tó dùn mọ́ ní ojú ìlọ́dún pé Ìyókù tó ti dáàpọ̀ ó dáàpọ̀ Muhammadu orí bí ọ̀nà bíi mẹ́ta ní Ahmadu ló fi ẹlẹ́kẹta àbí kẹrin ọmọ muhammadu muhammadu rasulullah muhammadu Ekere òun níbi tó ti pè ní ìsìnkú àmà ìjọ ti dá pẹ̀lú èyí tó ti pè lọ́kọ̀ tó dùn mẹ́rin náà tó ti ní ara àjáyé kòkòránù tàbá ń tu ẹmà ráwọn kàmí tẹ́pẹ́tẹ́ bá ń kà ojú tẹ̀bá kanúkà ọlọ́wọ́n ń ta irúfà ilẹ̀ fún agbábá tàṣùrù bá lọ àmọ́ ọmọ àwọn ọkọjá ọkọjá kí láńdé ọ̀dáyò ní ọjọ́ wá tàbísírù àbúsùn ọdún inú àwẹ̀ ọjọ́ lọ́wọ́

وأوحى إلى عبده ما أوحى ẹ̀rú ló pè mí ẹ̀rú mi jù màkọ́mù ẹlẹ́ẹ̀kejì ni màkọ́mù dáwà lámàkọ́mù يقولون عليه لبدا ọlọ́ni gbẹ̀rú mi dìde tí ń pèpè lámàkọ́mù àbúrò yájú àbúlá lọ́lọ́ pé àdájú ní pépè ọlọ́ni káàdù yàgò lọ́nà àlẹ́ ìrìnàbàdà ọlọ́ni ọ̀fẹ́ wọ́n yàgò wọ́n fẹ́ lè rí bọ́ kọ́ da gbogbo ìgbà dìbò kọ́ jẹ́ yà ẹ̀kẹ́ jùbọ́n ẹlẹ́kẹta onímọ̀ fọ́ọ̀mù tàbí تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا اتاني الاسراء والمعراج سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه

kúlì lè àǹfààlù líláàrí sọpọ́lọ́hun ló ní ayà yìí sáàdù múnà bí wàkà nínú ọ̀rọ̀ ẹ̀tọ́sọ́ ó lè mi láyà yìí sọ̀kalẹ̀ torí ìmì ní sọ̀kalẹ̀ tọ́rọ wà lójú ogun ọlọ́wọ́ bá tọ́rọ wà tó wọ́n wá ń

orí kẹsí lẹ́wọ̀n nìkan ayà mẹ́rin bá ń bá àgbà lẹ́kùn sórí ìbílẹ̀ sọ̀kalẹ̀ torí ẹni wọ́n wà sọ́yẹ́ lórí ìsáàlẹ̀ tó wá lè dẹ́yìn torí ẹni sọ̀kalẹ̀ òun nìyẹn lọ́wọ́ abéèrè nípa ẹ̀ bí ẹ̀ jẹ́ kẹfẹ́ rí ọlọ́run fi ní kẹ́ ẹ máa ṣe dáadáa sí à wàá já àdáka aláàtúnṣe lè tàbí ìmọ̀ ní ìlànà ìlú àgbẹ̀fà orí ẹ̀ torí ẹ̀ torí rẹ̀ nílé òun náà fi sọ̀kalẹ̀ ó ti méjì àkàbùtù kọ́ torí ẹ̀ náà nígbà mọ́dá kámúrù wọ́n lè méjì sọ̀kalẹ̀ àkọọ́lẹ̀ mi sọ pé òun ló pèdé òun ló pèdé náà fi mú tí àkọọ́lẹ̀ mi ti sọ pé abrahamu gúnnù áwùfìnì wọ́n ní torí òun lè sọ̀kalẹ̀ ẹlẹ́kẹ̀rin wàsíyà àyà tí èèyàn bá ní nǹkan àbó lọ́lọ́ bá nàbí torí ànábì pé àá gbogbo tóun ní tóun lé ní ìsí ojú ọmọbìnrin kan tóun bí lọ gbogbo dúkìá tóun ní Islam ọmọ lọ́lọ́lá alọ́bì sọ fún pé ànábì sọ fún gbára tàràkà ayéra ló wà sí yàtà tọ́pọ̀ ẹ bá fún gbé ilẹ̀ mùsùlùmù ẹ̀sà tọ́lẹ̀ dáadáa ní níwá nílẹ̀ yìí alákọ̀ràbí lábà ní bàbá tó ní ká ọlọ́run alásùnmá ẹ̀ka náà wọ́n ti dẹ́ ó jèrè ní lára yìí ẹ̀ka kọ́ ẹ̀sà sọ́lẹ̀ tó onítorí òun náà lè yọ sọ́ka ẹ̀sà lónàkà yẹ̀sà lónàkà ní nàmbà kò ní nàmbà lọ nílá ìwà rọ̀dùn. ìlà àǹfààlì ọlọ́run ni wọ́n ń bà wà bèèrè àlẹ́bí léèrè ogun bádàrí ní sánẹ́bí ń sọ fún àwọn sọ̀háábà wípé máa ń kọtàlà kọtí ńlá ẹni bá lè rí kèfèrí kàpá kàzá wọ́kàzá ìjọ́ wàmọ́ ní asára àtírá bẹ́ẹ̀ yẹn ya ti lè mú yẹn ní gbẹ̀kùn bọ́lá ó kàdá wákàdá ṣùgbọ́n wọn àgbààgbà kiri báwọn ọ̀dọ́ tí ń kiri àwọn wà lágbà àtíá wa ti dára fàtàràrù ìlàlùkọ́tìlù wọ́n gbà náà yìí àwọn bẹ̀rẹ̀ sí ní lọ máa jagun wọn kórè fàkọ́lọ́tìlù màṣíyà ní ṣùgbà àwọn àgbààgbà wọ́n sọ fáwọn ọmọdé pé aṣìràkú náà bá àkún ìjàgbádà ti ní ìjẹ́ ìbá ti mú bá ilẹ̀ ẹfọ́ wà náà báyìí náà kù náà làkún di a báwọn náà agbátẹ̀lé àjọ wá ní ọlọ́kánà mi kú ṣe lálàjá túnmù ìlé náà mẹ́bá bẹ́lò ní ìlàdàlẹ́ pánú ẹgbọ́dọ̀ ẹgbà padà wá ẹgbọ́rọ̀ ti ní ẹrí kan mú ọyẹ ẹgbọ́ wà náà mẹ́ bóòlù ẹgbẹ́ pẹ̀lú ẹ̀rí pẹ́ká bá tásà mú ìlànà bí wọ́n wá sọ́jà

lillah òun lọ́lọ́run wà ar-rasul àtòjíṣẹ́ wa aslihu dhata bainikum bára bí ṣe pín gbogbo tí ẹmú bọ̀ ó pín fún wọn bí sàwíyà ó pín dọ́gbàdọ́gbà ìrànà pé sábà ti lọ báwọn ajẹ́pà fáàlù gangan gàdá ìmù ni ìsìn akóre ni. Hmm. ata ibùn abbas tọ́jú àbárò lè kún mà ní lótú àfáàlù oníkànáìmọ̀ يسألونك عن الأنفال يسألونك عن الأنفال ọlọ́run ní wọ́n máa bí ọlẹ́rẹ̀ nípa tí kóbò ojú ogun kò lélá àǹfààlù lè láàrín èmi ọlọ́run ni mo ní wájá alìtùwá ní rọ̀súlì mo ti tún tẹ́ ní sọ̀tọ́ fójìṣẹ́ mi lẹ́sàlà fún fi aṣe ẹ̀ ní kankan mẹ́ àtàbúnlọ́ àtàbúnlọ́ ẹ̀yà apáyọ ọlọ́run wà á sí ihun dáadáa báyìí fẹ́ gbogbo ojú ogun fẹ́ dálẹ̀ láàrin ara yín tó fẹ́ dìjà ọlọ́run nípa àti. wà á sì lè hù dáadáa báyìí fún un. ẹ̀fà tó ṣe ẹ̀fà tó ṣe ara ara yín oṣù ní ìjà bẹ́sùn bá tiẹ̀ wá tẹjọ́ fa ẹ̀yà àtúnṣe ló bẹ̀rẹ̀ kìí ṣe bí abẹ́sẹ̀ kẹsẹ̀ nìkan olẹ́sìn ma ṣàwùsù fún fàkún. sẹ́ẹ̀mà fọ́ máa ń dirí ra ọ máa ń dirí. èjìká ọmọ àti èjìká ọkọ̀ òsìkọ́ hàn ẹlòmíì ọmọ sọ ẹni tí bá jà pé ń tó wà á fi lè hun dáadáa báyìí ní ìbò àti bẹ̀rẹ̀ kan ó lé má ti bẹ́ẹ̀ má. gbogbo tí wọ́n bẹ láàrin ara yín tí

lájọ́ mú kọ́ pọ̀ lájọ́ ń jẹ sàrí pọ̀ kó tún máa lọ ọmọ jẹ́rẹ̀ ìyàwó lóòtún lóòtún di àpò lẹ́nu mọ́tàpò lẹ́nu túlẹ̀ ọba tó ṣe tó bí ṣe nù òkú ẹbá ní ẹ̀sìn náà lọ ní sílẹ̀ nìkọ̀kan wá mú pé

ọbẹ̀jà máa tó ti bí o tún ń pè o tún sùn ti lórí bẹ́ẹ̀dì o sì lẹ́ńjà àkúsí ọkọ olùyàwó lọ́sàn ó pè lórí bẹ́ẹ̀dì lálẹ́ ó ṣe lọ sùn ti pàtàkì. wàbílì hùn látàbẹ́ ìnìkan. ọwọ́ mi lẹ́la mọ́ra ìyájọ́ sùn. kọ̀dá ọ̀dá lẹ́dàá wọ́n fi pọ̀ lọ́lọ́run fi. mọ́sọ́lá àárọ̀ ilé ẹ̀mí kan lọ́gbìnrin kọ́ lọ ọkẹ wọn pọ̀ olùbínú ọmọ gbọ́dọ̀ kẹyà jù lọ ọgbọ́dọ̀ bínú ẹbí ló sùn sáàrí náà nìdẹ́ lọ dáná ó tún máa kẹ́gbẹ́ sóúnjẹ ìdẹ́lẹ̀ ní mẹ́jì ó tún gbọ́ náà ló ó tún kàwájú ó tún omi

ọmọ ìyá ẹ̀tẹ́ ẹjọ́ ń jà mẹ́mí kó wàábìlì hún dáadáa ilé kan mẹ́mí kó dáríjì wọ́n náà lè rápòlíjì ọlọ́run wọ́n ọ̀gbọ̀n kó sáà kálukú wọn ṣàtúnṣe tí ń bẹ láàrin wọn àti ẹgbẹ́ ọlọ́run ó lè tún àárín wa àtọ́lọ́ náà. wàá fi lè mú dáadáa báyìí ní ìmú. ọlọ́run tún àárín ìdí. wàá fi olùwà àwọn ọdún ọ̀làmú. ọlọ́run ẹ̀ tẹ̀lé ọlọ́run ẹ̀ tẹ̀lé òjijẹ́. ẹ̀kú tó ń bọ̀. àpàdà bíi ló lọ́la tó tó padà ayé ọ̀tẹ̀ lọ́lọ́run máa ń wọ̀ tẹ̀lé òjijẹ́ má ìfẹ́ inú ló kù táyé lò kò ibi ó ti wọ́jú láyé lọ́dọ̀ àbá òsítẹ̀lẹ̀ tọ́lọ́run ibi òkè lọ́dà ti pán ọlájú mọ́wọ́ wá ọba àmọ́ tọ́súnà ìbá àmọ́ tètè bí àrùkùrá àrùkọ̀kà wá àtàtìrí jẹ àpàdà ẹbẹ̀ ọlọ́ni àti á sí

ọlọ́ni wà á fẹ́ wọn lọ àwọn ọ̀tọ̀lẹ̀wọ̀n ẹ̀kún tó gún mi ní. ọlọ́lẹ̀ ẹ̀tẹ̀lé mi ẹ̀tẹ̀ ló ti tẹ́ lọ́ba jẹ́ pé lóòótọ́ ni ẹgbàgbọ́ ọlọ́run sẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa ní olùgbàgbọ́ tó tọ́ ìlọ́jà lè dúró ti ọ̀hánà aláwọ̀ alhamdi wọn lè ṣe ẹ̀dọ̀lá ìlà àdúpẹ́ arójú ara àyè ìgbọ́tò ní. gbọ́tò ní. àmọ̀ arójú. ní ilé mẹ́rin. الإرى فله حقا فأنسب وهب سيد الأمم حقا فأنسب وهب سيد الأمم